دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad al-awwal habibahumallahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. bismillah alhamdulillah. ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك كوكوف ولون alhamdulillah. ọlọ́run ọba tí ó tún ṣọ́ wa di òní. alhamdulillah. a ń bẹ ọlọ́run ọba náà kó jọ kó gba ilé tí a ń ṣe yìí kọ́lọ́run kó jọ kó gba lọ́wọ́ wa o. àmín. àwọn ànábì ọlọ́run tí ọlọ́run rán sáyé lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣèjọsìn tọ́lọ́run bá pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe tán wọ́n ti máa wá bẹ ọlọ́run pé rabbana taqabbal minna ọlọ́run jọ gbà lọ́wọ́ wa kò sí pé o gbọ́dọ̀ má gbà á kódà àdúrà tí yàn ń ṣe àwa làwa máa ń ṣe ṣùgbọ́n gbígbà rẹ̀ ọlọ́run ọba nìkan lọ́ba tó ní kápá àti gbà á kátàfẹ́lì yẹn náà tún kọ̀rẹ́ẹ̀tì àṣìṣe eléyìí tó pọ̀ lórí ahọ́n àwọn èèyàn lónìí a ní mo fẹ́ gbàdúà ìwọ kọ́ ló máa gba ìwọ máa ṣe àdúà ni ọlọ́run ni wọ́n wá bẹ̀ yí pé ọlọ́run kó gbàdúà wa àbí ọlọ́run bá kójọ gbogbo àwọn ìjọsìn wa àti gbogbo ìlàkàkà wa kọ́lọ̀ kó má jẹ́ kí gbogbo rẹ̀ jẹ́ sásán. atọ́rọ àlékún ọlá ọlọ́run fún anábì sallallahu alaihi wa sallam. àbí ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ kó sì bàbá wa ṣe fún àwọn aṣíwájú rẹ̀ àwọn tá à ń pè bẹ́ẹ̀. àwọn náà ni àwọn sàhábà tí wọ́n bá anábì kọ́wọ́ọ́rìn ṣe ọlọ́run lásìkò ìgbà náà. àwa àbí ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn ìdúródédé owó lọ́nà tó má téèyàn ní káwọ́ pẹ̀yìn rojọ́ ya kọlọ̀n kó jọ kó pèsè rẹ̀ fẹ́ni kankan wa. akíra káàbọ̀ sórí ètò wa tòní gẹ́gẹ́ bí ìṣe wa akọ́lé ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni ta ni ọlọ́run mani huwa Allah ẹ̀ ta ni ọlọ́run eléyìí tí ó ń jáde wa láti ìkànnì Fresh FM ní dídí àsìkò yìí lójoojúmọ́ lábẹ́ ìpè òdodo àbí ọlọ́run kó jọ kó jẹ́ kí ìpè yìí kó ṣí ní òdodo dílẹ̀dílẹ̀ kó dẹ̀ jẹ́ kí òdodo náà kó lápá láwùjọ wa. lánàá ni a bá ọ̀rọ̀ débi ìròyìn ọlọ́run àti àwọn tí ọlọ́run bá ń ṣe torí pé kò rọrùn fún wa láti mọ ọlọ́run ọba bí kì í ṣe látara àwọn tí ọlọ́run ọba ṣe àmọ́ ọlọ́run látara àwọn àrà tọ́lọ́run ọba ń fi ayé dá ìtì ọlọ́run ọba ń dá sáyé inú rú àwọn àrà bẹ́ẹ̀ náà ni dídá ilé tí ọlọ́run bá dá ìmẹ́ àtẹ̀yìn. Ya ayyuhan nas. ló fà á tọ́rọ̀ fi sọ fún wa nínú Suratul Baqara ọlọ́run bá ní mo pe ẹ̀dẹ́ ènìyàn. Ya ayyuhan nas. ìpètọ́lọ́run bá ń pè wá yìí àwa ìran èèyàn ìtọ́jọ́ sí pé nígbà míì àwọn olùmọ̀ nínú mọ́tà wọn máa ṣe lálàyé wípé kẹ́lìmà náàsù yìí ó ṣe àkópọ̀ àti èèyàn àti àlìjọ̀nù ṣùgbọ́n bí ń gbọ́ jẹ́ pàwọ́ tá à ń bára wa sọ̀rọ̀ àtàwọn tá à ń gbọ́ wa àwa ènìyàn náà ni à ń ṣe wá àti fúnra wa anábìlẹ̀ ọlọ́run bá rán sí yín àtàlìjọ̀nù pọ̀ ṣùgbọ́n wà sí táwa ń ṣe mùsùlùmí àárín wa àtẹni tí kìí ṣe mùsùlùmí tó náà ṣàjẹ́ èèyàn tájọ́ ń lo ìṣẹ̀mí tájọ́ ń mú tájọ́ ń sùn tájọ́ ń jí tájọ́ ń rìn tájọ́ ń wá oríṣiríṣi nǹkan kan. ọlọ́run ọba wa pè wá kí ló fẹ́ bá wa sọ. u'budu rabbakumul ladhi khalaqakum. ọlọ́run ni ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba tó dá yín. alladhi khalaqakum. ọba tí ó dá ẹ̀yin ènìyàn yìí ọba tó dá èmi ọba tó dá wọ. U'budu rabbakumul ladhi khalaqakum. Abẹ́yìn òkè ìró ni pé ta ló dẹ̀yìn. Ó yẹ kẹ́ máa rún gbogbo gbá. Ọlọ́run ló dá yín. Alladhi khalaqakum. Òun ló dá èmi náà. Walladhina min qablikum. Ọba tó awí yìí tó dá wa yìí. Walladhina min qablikum. Òun náà ló dá àwọn tí wọ́n ṣíwájú wa. Àwọn ànábì Ọlọ́run.

òun ọlọ́run tó ń dá àwọn tí wọ́n ṣíwájú yín àwọn bàbá wa tó yẹ pé ojoojúmọ́ lè ní àti ń ṣe gbọ́dọ̀ máa rò wípé ta ló dá èmi ọlọ́run bàbá tó wá bí mi kọta ló da ọlọ́run bàbá tó bí àwọn náà kọta ló da ọlọ́run bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí tèmi náà kọta ló da ọlọ́run. yà á yọ̀rọ̀ náà sùn ibùdí rabbakumu alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. sẹ́rípẹ́lẹ̀ yìí náà jẹ́ àwòrán ńlá kan tọ́lá àbá gbé kalẹ̀ sáyé láti fi júwe ara rẹ̀ fún àwọn èdè ènìyàn wípé òun ló dá wa o láti fi hàn wá pípọ̀ lòun ni wá o. Àlàkùn dáadákùn. Ìpele ọ̀nà mẹ́rin lọ́lọ́run dẹ̀gbà fi ṣèdẹ́dá àwọn èdè ènìyàn. Ẹ tẹ́tí kẹgbélé yìí náà yé dáadáa. Má wàá sọnù látara kankan nínú ìpele mẹ́rẹ̀ẹ̀rin. Ìpele àkọ́kọ́ náà ni bó ṣe dá níbi wọ Ádám. Alayhi salatu wassalam. Khalaqahu min turabin. Alayhi salatu wassalam. Thumma qala lahu kun fayakun. Ọlọ́run nínú yẹ̀pẹ̀ lòun ti dá Ádám lẹ́yìn náà wá sọ fún pé kó máa jẹ́ ẹ̀dẹ́ ènìyàn ó dẹ̀ ń jẹ́ èèyàn ó fi sọ fún wa pé minha khalaqnakum inú yẹ̀pẹ̀ láti dá yàn. minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra. ayé àyíwá sí ni kì torí parípa àwọn kan lónìí tó kú bá tún kú tọ́ba débi tí wọ́n ti fẹ́ sìn kún wá tún bú yẹpẹ̀ a tún wá máa ka mí ní ọ̀kọ̀lẹ́kọ̀ọ́kún a tún máa ka sínú yẹpẹ̀ a ní mí ní ọ̀kọ̀lẹ́kọ̀ọ́kún وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم أتما كاسيكم أتما دسارو أشتلي لي أي شيء ẹ̀yí sí mọ́. Mìnìhá kọ́lẹ̀ pẹ̀nákún. Bọ́ọ̀sì mọ̀ ẹ̀ lónìí wọ́n tó bá mọ̀ kan tó máa da ẹ̀pẹ̀ irú ilé ìtara bàbá rẹ̀. Mìnìhá kọ́lẹ̀ pẹ̀nákún. Ìwọ̀n tí wọn náà bá mọ̀ túmọ̀ rẹ̀ kan tó máa dá àyà rẹ̀ gbọ́ túmọ̀ àyà yìí. Mìnìhá kọ́lẹ̀ pẹ̀nákún. Mo fi wá mọ̀ yìí pé wáàsí ni Ọlọ́run ṣe fún wa ń bẹ̀ kìí ṣe pé àyà yóò túmọ̀ àdúà ọlọ́run bá ní nínú rẹ̀ nínú yẹ̀pẹ̀. ọ̀làkọ̀ọ́nà kọ́. nínú yẹ̀pẹ̀ láti dá nínú ilẹ̀ ilẹ̀ àrùdù háhùn náà dọ̀míru ìhàwùdù ilẹ̀ àrùdù nínú ilẹ̀ yìí láti dá. ìníhà ọ̀làkọ̀ọ́nà kọ́. bákan náà. wọ́n fi hà nù ìdókòó. ibẹ̀ náà la máa tún dá yín padà sí.

inú ilẹ̀ tọ́lọ́ ti dá ànábì ádámù yìí ní ìpìlẹ̀ àkọ́kọ́ ẹ̀dá ìyẹ̀pẹ̀ ni wá àwa tó sì ń di ìyẹ̀pẹ̀ ìtumọ̀ rẹ̀ náà nìyẹn kò dàrú kò rújú ta wá dá yẹ̀pẹ̀ ta dá àwa tá fẹ́ wọnú yẹ̀pẹ̀. ni ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni. ọ̀nà tọ́lọ́ ń gbà fi dáyà wa Hawa. wa khalaqa minha zawjaha. ọlọ́run ń da Adam. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ ń gbà fi dá òun yẹn salatu wa ìpele ẹlẹ́ẹ̀kẹta ìtọ́lọ́run tún fi dẹ́ẹ̀dá sí ń ṣèpele ìmọ̀. kò wá sí ètò jẹ́ ìmọ̀ nínú gbogbo ìpele tá à tó tó ìpele àkọ́kọ́ o. ẹ má ṣì ìpele ẹlẹ́ẹ̀kẹta náà nìpele tọ́nà fi dá ànábì wa Ìsá aléhi sọ́láàtù ọ̀sọ́rà. padà aláwọn sọ náà Al-Qur'an ni pé inna masala Ìsá inda Allahi. inna masala Ìsá inda Allahi ka masali Adama khalaqahu min turab. ثم قال له كن فيكون ما شاء الله بارك الله فيكم يا شيخ ẹ̀rí pé ń tọ́lọ̀ bá sọ bí ọ̀rọ̀ ńlá ni tó kilẹ̀. iná masala Isa inda Allah. ọlọ́run bá ní ìdájú àkàrí ànábì wa Ìsá lọ́dọ̀ ọlọ́run. sálọ́ọ̀hì kàmẹ́fẹ̀lẹ̀ Ádámù. ọlọ́run ní bí àkàrí Ádámù náà ni. kọ́lá kọ̀ọ̀hó mi ò rí ọ̀ọ́. الشيخ آدم الصلاة والسلام عليه الصلاة والسلام الله أني أكوي عمجيجي مي مدوا إمي مدى آدم عليه الصلاة والسلام èmi náà ni mo dá Ìsá alayhi salatu wa salam. khalaqahu min turab. aláwọ̀ nínú ìyẹ̀pẹ̀ tí mo ti dá tí ń ṣèpìlẹ̀ ti bàbá rẹ̀ àkọ́kọ́ ìpìlẹ̀ tiẹ̀ náà ìyẹ̀pẹ̀ náà ni. thumma qala lahu kun fayakun. aláwọ̀ ní lẹ́yìn náà wá sọ fún pé kó máa jẹ́ ń tó ń jẹ́ ń tó láwọn ní kò ń jẹ́ ni pé kò ń máa oyún nínú ìyá rẹ̀ láì sí bàbá fún. qala lahu kun fayakun. fún tọ́lá fún ìyàwó wa Mọ́ríàmù pé kóyún dúró nínú rẹ̀ tí ànábì wa fi ń jẹ́ oyún nínú rẹ̀ ń jẹ́ náà tó náà fi wá di ohun tó bí ọmọ náà nírọ̀rùn kódà nínú tàta kànínà Al-Kùránì bá jẹ́ àmọ́ ń Mọ́ríàmù fẹ́ bí wa Sọlá. salatu tá à ń fi ń nísìnyí ìta sọ pé òun sallallahu alayhi wa sallam òun náà ni ń tọ́lá wọn bá rútọ́ọ̀bù tútù rẹ̀ òun ni tí ọlọ́wọ́n bá ní kíyàwó tí ń ṣe yàwó mọ́ríàmù jẹ tí bíbímọ rẹ̀ fi rọrùn torí ó dáa púpọ̀ fọláboyún láti máa jẹ dàmínú tútù tí ò bá wá rí kó máa jẹ gbígbẹ in fact ó wà recommended látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala lọ ṣe research kó lọ kà á àwa kì í sọ̀rọ̀ kan kó dàbí ìgbà tó ẹ pé wọ́n lẹ́rìí wọ́n lè proof tí wọ́n sọ ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú alukur'an pé ile ilayki bìjìzì ìnàkọ̀láti tùsáàkìtì àléèkì rọ́tọ̀bà jẹ̀líjà. ọlọ́run ní ńgbà tó mọ́ bẹ̀rẹ̀ sí mọ́ ìyá wa Maryam jọ náà ó wá kú bó ṣe fẹ́ bí ohun tí ìyá tèmi àti màmá tẹ̀yìn náà pa ńgbà tí wọ́n wa. ìyá tó bí ànábì pa rẹ̀ ọmọ mu ọlọ́run wá النخلة تساقط عليك رطبا جنيا ó ti ń láìkì ìsìláàmù wo ṣe ń gbọ́ yín àbí barakallahu fiki ọlọ́run ajé òfẹ́ràn rẹ̀ sílẹ̀ inú tẹ́ náà ń dùn pé jẹ́ mùsùlùmí bó ṣe ń gbọ́ yìí àǹfààní tí ń bẹ́nu rẹ̀ náà nìyẹn. ilé ìkè bèjè bí ìnà kan láti. ẹ̀sùn tó wá láti sánmọ̀ látọ̀dọ̀ ọlọ́run. túnṣe kìtọ́ ilé ìkè ó tọ́ bá jẹ níyà. Ustaz Abdulwahab Sa'id. níbi ìní ọlọ́run ti wá sọ fún ìyá wa pé sórí igi ọ̀pọ̀tọ́ tó wà nídìí rẹ̀ tí ń ṣe kìdàbí rẹ̀. sórí kan mi pẹ̀lú àṣẹ ọlọ́run àgbà mímì. tó bá ti mí báyìí agbamimi. mímì. júùsà kì í tọ́ ilé kìrú tọ́ba jẹ̀lẹ̀ ṣá. bí ṣe wá migi náà ọlọ́run bá ní kí dàbí inú tútù tí ń ṣe ìyẹn kọ́kọ́ ń tí ti wá rí àwa lò támọ̀rù ìyẹn ní gbígbẹ. yìí wá bẹ̀rẹ̀ ìyẹn ló jẹ tọ́lọ̀ ń wá lò ní sábàbù ìbímọ nírọ̀rùn. kí o tó bá jẹ ní ìyá. ibi tá a ti kó ní náà ni pé ìpele ẹlẹ́ẹ̀kẹta ìtọ́lọ́run fi dẹ̀dá nànà tó gbà fi dá ìyàwó tó fi dá ànábì wa ayin sálà tara ìyàwó kọ́ríyàm. tóun ò wá ní bàbá ṣùgbọ́n tó níyàá. Ìpele ẹlẹ́ẹ̀kẹrin náà ní tọ́lọ́run fi dá ìmì àtẹ̀yìn. Wà bá fa minhuma rijalan kathiran wa nisaa. Ọlọ́run ni mo wá fọ́nká sórí ilẹ̀ ayé lára ẹ̀mí ọlọ́run rèé. Minhuma. Látara Ádámù àti Hawa. Rijalan kathiran wa nisaa. Ọ̀pọ̀ ọkùnrin àtọ̀pọ̀ obìnrin, àwa pọ̀ láyé táwa wá ń jọ kàtàyà fúnra wa. Allahu akbar. Àwa wa ń fẹ́yàwó à ń lọ́kọ à ń bímọ. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí. Àmì ọlọ́run lélẹ́yìí náà jẹ́ níyìí tó fi ń júwe ìjọkọ̀ lọ. Wàbúdú rabbakumu alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. Òun lọ́láwọ̀ bá fi ń júwe ara rẹ̀ nínú al tó fi ń pè wá síbi tí mi máa sin òun nìkan lọ́kan. Torí pé òun ọlọ́run bá tá à ń ròyìn yìí ìgbà tá à ń sọ̀tàn ara wa bá a ṣe ń sọ̀tàn ara wa yìí tá à ń júwe bá a ṣe jẹ́ yìí tá à ń júwe àwọn èrò síwájú náà tá à ń sọ̀tàn wọn bọ́lá wọn bá ṣe dá wọn bí wọ́n ṣe bí wọn ẹni tọ́lá wọn bá dá tẹ́nìkan ò bí tóun jẹ́ sí tọ́lá ń dalẹ́tara ayẹ̀pẹ̀ bá a ṣe mọ̀tàn rẹ̀ yìí òun náà ló ṣokùnfà táwọn tí wọn ò mọ lánàá láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n fi kóra wọn jọ́njọ́ kan wá bá ànábì. sallallahu alaihi wasallam. wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. sinfilana rabbaka. àdìyẹ ọlọ́run ọba tiẹ̀ náà fún wa a ti mọ gbogbo oríṣiríṣi ti àwọn èèyàn ń sìn láyé gbogbo ohun táwọn èèyàn ń sìn láyé ló ní tàn. ní gbogbo ohun táwọn èèyàn sìn láyé gbogbo ẹ̀ ló ní ṣùgbọ́n ọlọ́run ọba tiẹ̀ yìí mọ̀lẹ́bí wo ni ara agbolé wo ni ìdílé bolo ń wà tani bàbá tiẹ̀ tani ìyá rẹ̀ ọmọ olúwo ni ìyàwó rẹ̀ ń kọ́ ni tó gbogbo ilé iná fẹ́ mọ̀ kí lọ́jọ́ orí yẹ ọba rẹ̀ tó ní ká máa wá sìn ìbéèrè tán wá béèrè lọ́wọ́ ń jẹ́ náà o kí wọn náà gbọ́ lónìí tó dàrú mọ́ ẹ lójú kó bá mọ ọlọ́run tó dá ẹ tó lẹ̀mí ẹ lọ́dọ̀ tó ní gbogbo ohun tó fẹ́ dà láyé àti tó ti fa àwọn da nǹkan láyé tó ti kún wọn kúrò tó tún fa àwọn da nǹkan lọ́wọ́ tó tún ṣì ń bọ̀ wá kó àwọn náà kúrò tó tún máa fẹ́ da nǹkan láyé ọba tó ń ṣe gbogbo àwọn ara yìí ọ̀nà ọlọ́run tó tó ń bọ̀ wá di ọ̀pọ̀lọpọ̀ ipò mú lórílẹ̀‐èdè yìí lọ́la táwọn gan pàápọ̀ dára wọn mọ̀ máa dààmú tí ó máa dààmú ṣe wàhálà kò ní ọlọ́run ọba ẹni wọ́n mọ̀ta ni. Qul ọba fún ọ. ọlọ́run ní káàná sọ fún ẹ gbọ́ sọ wípé. huwa tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ yẹn sọ pé ọba àṣọ ni o. sọ fún wọn bẹ́ẹ̀ o. Allahu Samad. Allahu Samad. Sọ fún ọpọ́ láwọn ọba tí wọ́n ń béèrè yẹn. Allahu Samad. Ọba àjíronú kan ni ọ̀. Lẹ́mìyẹ́ ní. Tí gbogbo ẹ̀dá máa ń ronú rẹ̀ láyé. Allahu Samad. Tójú ọba ṣú àwọn ní ah, àmọ́ ìtọ́rọ̀ yìí dẹ̀ ń ṣe o. Allahu Samad. Tọ́ba yan ẹnìkan jẹ láyé, Ọlọ́run á da, bóyá ọkọ rẹ̀ Allahu rẹ̀ lẹ́nu iṣẹ́, ní mo fà ọba yẹn náà ni. Bàbá kàánà mi rọ́bì fàhínà ihe bòrò. Àti tí wọ́n tún pẹ nìkan lọ́lọ́run, ọlọ́run ọba ti wá, a dúpẹ́ fún ẹ ìwọ lọ́lọ́run ọba tí wọ́n tún fún mi rọ́bì fàhínà kẹrọ bòrò. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo táwọn ń sìn láyé lẹ́yìn ọlọ́run ọba Ìwọ lọ́lọ́run ọba wọn wọ́n ló dá wọn. Wàmà kánà mi màúlá fàyínà ká màúlá hù. Ẹni tí ọba ti sin ìwọ ọlọ́run tó dálẹ̀ ní náà ń sìn kò dàrú àwa mọ̀mọ́ dájú bẹ́ẹ̀ o. Tàwálé ìtayá dàlejò ìdí wọlé ẹ̀sìn wọlé bàkọ́. Ọlọ́run ọba o. Tàálẹ́ta, tàálẹ́ta. Ah, ọba tó tóbi ní ọba tó ga ní. Yáàbá lè jẹ́ òdì wà lè rìn sí wà lè bà kọ́. Ọba táàrí nǹkan kan fi wé ní ẹni bí kó tawálọ́rẹ̀ ní o tawálọ́rẹ̀ àláfíà ọ̀tẹ́ wa kò sáyé. Fọ́mọ aláka ń dáadó wà láàláka ṣíbá hàn. Kò sẹ́nìkan tá a fẹ́ fi wí ẹ̀ kò sẹ́ni tá a fẹ́ fi jẹ́ ńgbà tó ní kò sí ní. bàbá alága dàdún wà láàlàkà hàn. àyà yín náà ni tí à ń kàbọ̀ yìí ká tó tán. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tá a gbọ́njú bá ń lẹ Yorùbá páwọn kan àmọ́ bí wọ́n ti rí o. a tiẹ̀ ṣe wàhálà ṣèdààmú ṣùgbọ́n rìsẹ́ẹ̀ṣì tá a padà ṣe ń tá a padà rí kó fà ni pé àṣìtú àṣìgbọ́n ni misconception ni tó bá ti wáyé báyìí àfi ká rọra ṣàlàyé fáwọn èèyàn pé à ẹ ṣì kí ní ìgbọ́ yìí ni bisimilayi kúlẹ̀ ọlọ́wọ́ mẹ́ta fáwọn òkú wa ẹ̀yìn ká mọ́ fòkú ìtumọ̀ rẹ̀ là ń kà tẹ́ ń gbọ́ yìí ìròyìn ọlọ́run ọba ni kì í ṣàdúrà ọlọ́run kí òkú ọlọ́run gẹ́. tú ìtumọ̀ n tí mo gbà lérò tí mo fi sọ pé misconception òní tó wáyé ń di eléyẹn màá tú fún wa ní ìsín pẹ̀lú hadith tó mú wa. kí ló fà á wọn náà ni pé àwọn èèyàn kan gbọ́ àgbọ́yé hadith tánàbí sallallahu alaihi wasallam sọ pé bíyàn bá ti ka suratul ikhlas ó ti ka solosul quran ó ti ka ìdá kan nínú ìdá mẹ́ta alukur'an tó bá ti ka ní ẹ̀mẹ́ta wọ́n bá fi wá gbà pé tíyàn bá tiẹ̀ ti lè rọ́jú ka àtìyàn wá tún ti ka mẹ́ta èèyàn ti ka onílé quran nìyẹn làwọn bá fi bẹ̀rẹ̀ sí ka kúlú ọ̀láhùn fún òkú kíládà rẹ lọ bá ẹ má ṣì gbọ́ ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn o ìtumọ̀ rẹ̀ ni pé àyà yìí sọ̀rọ̀ tó wà nù ìkìláàsì láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin àlàyé nípa tàwíìdù ni o ó wá júwe mọ́lọ́run lọ́kàn ẹ̀dọ̀mọ̀ pálukùrán àwọn tó wà nínú rẹ̀ náà ni ìṣàlàyé nípa tàwíìd bákan náà ìṣàlàyé nípa àwọn àhkámù fìkìhíyà àwọn nàfẹ́rẹ́ àwọn àhíyàtò àhkám àwọn tó wà nínú rẹ̀ náà ni ìṣàlàyé nípa bóyá àwọn ìtàn àwọn ẹni tí wọ́n ti lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akúlùwọ̀láwù ahadu yìí wá dá nìkan kó o ní di ìdá kan lóun nìkan bó ṣe mọ ní ṣókì yẹn ní ìtumọ̀ ń tàǹkà fún wa ọlọ́run wa ń sọ ń yìí pé. qul huwallahu ọ ní ká mi ha ọ̀la kí náà kún sínú ìjẹ̀pẹ̀ mú báyà àbí ọ̀sán sàbílẹ̀ wá sí àbí àwọn èèyàn ní ká mọ́ wọn tí mo fi láìka àwọn ẹ̀yà mùsùlùmí pé wọn kì í ṣe aláìgbọràn aláìgbọràn wa ah, tó bá ti gbọ́ ẹ̀rí báyìí ni. qul huwallahu ahad. wọn ní kílé náà fó kú mọ́ báyà àbí báwo ni kún ọgbọ́dọ̀ ká mọ́ torí àdúrà òkú wà lọ́tọ̀ tánà bí recommend tábà tuntun bá rẹ̀ lómi tó kà bóyá kò tí ì láǹfààní àti gbọ́ sí i ràn mọ́ọ̀mù yẹn lọ́wọ́ kó sẹ́ǹdì ẹ̀ sí wọn. kul huwa Allahu samadi. Torí pé ọlọ́run ọba kan o. Ọba tí gbogbo ayé ń rokan rẹ̀ tí gbogbo ayé máa ń Ọba tá à ń sọ yìí lámùyálè. Ọ̀rọ̀ ńlá kan tó rè tó títì lámùyálè ọlọ́run òbí máa. Bákan náà kan òbí ọlọ́run Ọba tí òbí máa tẹ́nìkan òní ọlọ́run ọba wa. badi'us samawati wal ardi. ayà mi náà fi ń tu yìí tafsiri lukur'an bil kur'an. anna yakunu lahu waladun walam takun lahu sahiba. ẹ̀gbọ́n tọ́lọ̀ bá ń bèrè bí yìí. badi'us samawati wal ardi. ọlọ́run bá lóun tó ń pilẹ̀ sánmà tó ń pilẹ̀ lẹ̀. anna yakunu lahu waladun ó ní báwo wa lọ́mọ ṣe wá fẹ́ wà fóun ṣé àwọn ọmọ kan ní wọ́n bọ̀ ń gbé búlọ́ọ̀kù àbí ru sìmẹ́ǹtì tó ń fi kọ́ kọ́ máa tẹ̀. kúlù lẹ́hu wàládẹ́. ọlọ́run ní báwo ló ń ṣe wá fẹ́ lọ́mọ wọ́n tó ń dápilẹ̀ gbogbo nǹkan fúnra ara wọn. wàládẹ́ kúlẹ̀hu sọ́ọ̀hìbà. kò dẹ̀ síyàwó fóun òun ṣe wá fẹ́ lọ́mọ báyìí lè ṣe ń rò báyìí ná. wọ́n kọ́lá kọ̀ọ̀kùn afẹ́ká máa sọ sọ̀rọ̀ tá à ń kà àti àyà káyọ̀ lómi máa rò pé wọ́n kàn ń dùn wọ́n kàn lọ mú ọ̀rọ̀ kan wá àníàmù ní ta kàyé àyà one oh one Quran six verse one oh one. lam yalid wa lam yulad. ilé tá à ń kà yìí Suratul Ikhlas lòun lam yalid wa lam yulad. ọlọ́run ọ̀bí máa ẹnìkan kan ọ̀dẹ̀ bí o bákan náà. Ọlọ́run kò lọ́hù kó fún wa ní àhádẹ́. Ọlọ́run ọba tún sọ fún ẹni náà Kùránì pé kò sẹ́nì kan tá a lè fi wé wọn ọlọ́run, kò sọ́lá fi wé kò sọ́lá fi jọ fọ́lọ́run. Wa laysa bi mawludin, wa laysa bi walidin. Ọba tá ń sọ yìí, laysa bi mawludin. Wa laysa bi walidin. Kì í ṣọba tẹ́nì kankan bí. Wàlẹ̀ ìsàbí màálùdé. Ìṣẹ́ tí wọ́n bí. Wàlẹ̀ ìsàbí wàlìdé. Tọ́ba bí ọlọ́run ṣé èèyàn ló bí ni àbí àlìjọ̀nú? Wàlẹ̀ ìsàbí màálùdé. Màlẹ́kà ló bí ọlọ́run ní àbágùntàn. Wàlẹ̀ ìsàbí màálùdé. Júwe kí ló fẹ́ sọ pé ó bí ọlọ́run màálù ló fẹ́ ló bí ni àbí kìnìún? Wàlẹ̀ ìsàbí màálùdé. Wàlẹ̀ ìsàbí wàlìdé. Torí ẹ̀jọ́ ẹja kọlà kákólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Wàlẹ̀ ìṣẹ́bí màálùdí wàlẹ̀ ìṣẹ́bí wàlẹ̀dé. Iye tí ń túmọ̀ sí pé láti ń bẹ lára ẹ̀kọ́ artificial ni. Mm, artificial ni. Kò wà natural. Yorùbá mo máa ń béèrè pé ìlà adáyélá bálà àmẹni tó kọ́. Yìí ti ń bẹ látẹ́lọ́wọ́ wa yìí. Ṣé àmẹni tó kọ́ àbámọ́? Allahu ló kọ síbẹ̀. Wàlẹ̀ ìsàbí mẹ́lúdí. Ọba tó kọ́yìn ọ̀wá bímọ. Wàlẹ̀ ìsàbí wàlẹ̀ dì. Bẹ́ẹ̀ náà ni. Wàlẹ̀ ìsàlẹ̀ ó ti kò dàbí. Wàlẹ̀ ìsàlẹ̀ ó ṣíbi fún tẹ̀wọ́n lálẹ́ mùsàbáhù. Wàlẹ̀ ìsàlẹ̀ ó ṣíbi fún tẹ̀wọ́n lálẹ́ mùsàbáhù. À kábíyèsí ọlọ́run ọba náà. A dúpẹ́ jẹ́pọ̀ náà ni ọba tí à ń sìn. À ń bẹ nínú àánú rẹ̀ kójọ kó túbọ̀ fún alágbọ́yé ẹ̀sìn irẹ́ tí wọ́n náà ń gbọ́ mi ìta ń sọ yìí ọ̀rọ̀ tó bùkátà kíyàn jókòó kó ronú ni kíyàn jókòó kó rò ó sọ́tún rò ó sósìn kíyàn wá wo pé ọlọ́run ta lọ́lọ́run torí pé ilé ayé tá wà yìí àdúnìyà darul amal wal akhirah darul jaza ayé náà nìyẹn ti lè ṣiṣẹ́ ayé láti lè kírun ayé láti lè gbààwẹ̀ ayé láti lè ṣẹ̀sìn bọ́lá wọn bá ṣe ní ká ṣe bí wọn bá ti kúrò ń bí kò ṣe padà wá tún ṣe máa. ha kò sí kárí o fún wọn àlùkìyàmọ̀ ńgbà tí yàn bá ti débẹ̀ tán kò sí ẹjẹ́ ńlọ rí téèkì kò ṣeé ṣe àwọn bàbá sọ pé ọlọ́run má ṣe wá ní náà fi ń sọ rẹ̀ ní gbogbo ìgbà ẹ̀ẹ́dẹ̀ rí pé ńgbà bàbá wa nígbà náà tó bá parí wá sí wọ́n ní ṣe tí ò ó tún máa ń bu oríṣiríṣi àwọn nǹkan parí rẹ̀. àgbọ̀ máa gbà lóògùn tí ò jẹ ká. àgbọ̀ máa gbà lóògùn tí ò wọ̀ náà. Àgbọ́ máa gbà lóògùn tí ó wọ̀ náà. Àgbọ́ máa gbà lóògùn tí ó wọ̀ náà. Àìrí ò sí. Àìgbọ́kùn ṣe àgbọ́ máa gbà lóògùn tí ó jẹ ká. Kágbọ̀kágbà kábà má jẹ ká. Kágbọ̀kágbà kábà má wọ̀ náà. Kágbọ̀kágbà kábà má jẹ̀bi. Kágbọ̀kágbà kábà má wọ̀ náà. Ìtòfin dájú náà ni pé tí wọ́n bá ti ń dúyọ̀ ọlọ́run fọ́nyà láyé kíyàn tètè gbọ́kúgbà kíyàn ronú ọ̀nà tí ń bẹ lókè yìí tó ṣọ́gbẹ̀ ọba tó níwọ̀ ọba tó dáwà ń tà ń pèlú dídí ẹ̀sìn tó torí rẹ̀ dáwa sáyé òun là ń júwe rẹ̀ fún wa yìí má gbẹ̀tàn jẹ má sọ̀rọ̀ ààrẹ nù sọnú àbàbá ńlẹ̀ yorùbá wá ní ó má là ọ torí kò bá sọnù àǹbẹ̀ ọlọ́run bá kó jọ ọba tó dá wa yìí à ń tẹ̀síwájú níbi ríròyìn rẹ̀ fara ayé torí pé níbi ríròyìn ọlọ́run òun náà ni àwọn èèyàn fi máa mọ ọlọ́run látara mímọ̀ ọlọ́run olófiwá kan kí báwo ni mo ṣe wá fẹ́ sin ọlọ́run tẹ̀ ń júwe rẹ̀ fún mi yìí kí ló fẹ́ kí ni kò fẹ́ ṣùgbọ́n tá a bá júwe èèyàn fún ẹni dáadáa ẹ mọ̀ tó gbogbo òwe tá à ń kọ́ tá à kà introduction máa kọ́kọ́ síwájú. ìyẹn ló kọ́kọ́ pàtàkì àfi kọ́kọ́ mọ̀ tíyàn bá ti wá mọ́ ẹ̀hẹ́n tó wá kàn náà nìyẹn kódà ẹ̀rí pé nígbà míì náà nínú àwọn ìwé míì tá à ń kọ a ní abstract ṣẹ́rí ń tó wà lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn ń tó kó sínú náà ni ń tó ní ṣe pẹ̀lú ń tá a kọ sínú gbogbo dídì ìwé bẹ́ẹ̀ náà ni ó fẹ́ jọra wọn pẹ̀lú introduction à ń sọ ta lọ́lọ́run fún wa ìtò wa kàn lẹ́yìn ọlọ́run tàbá ti sọ tán báwo la ṣe fẹ́ sin ọlọ́run náà kí ni tó ní ká wá ṣe láyé báwo la ṣe fẹ́ ṣe subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa alaykum wa rahmatullahi wa barakatuhu. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. wa ma kana li mu'minin. ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.